Koiki Media bringing the work closer to your doorstep a ti ráyè wọ ọ̀nà inú ọ̀dọ̀ bàbá ọ̀kadà kan tá a kọ́kọ́ máa rí ní àti àárọ̀ ó ní ó ń bọ̀ lẹ́yìn mi a ti rí i pé lẹ́yìn ìgbà tí a sọ pé a rí àwọn sójà yẹn tí wọ́n jáde tí wọ́n sá lọ tí wọ́n lọ nísìn so èmi náà ti wọ aráyè wọ inú ọ̀dọ̀ kínní so ẹ máa wo situation report wo nǹkan tó ń ṣẹlẹ̀ ní ibẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí so tí n bá dé ẹ̀gbẹ́ ilé bàbá ẹ lè rí mi pé mo slow down díẹ̀ ìdí tí mo fi slow down ni ká sì tún máa wo nǹkan tí yóò ṣẹlẹ̀ so this is what is happening live at ọ̀dọ̀ bàbá pé kí we na bring the work closer to your doorstep so inú sókà ni a yìí so definitely àwọn sójà yẹn and ìgbà tí màá tún kọjá ní junction sókà àwọn mọ́tò mẹ́ta yẹn kò sí wọn bẹ́ẹ̀ mọ́ àwọn ni wọ́n tẹ̀lé àwọn sójà tí mo sọ lẹ́ẹ̀kan yẹn ti ya fídíò so ọ̀nà ilé bàbá la ṣì wá yìí o. ẹ̀yin tẹ́ bá mọ kínní ìyànà lé ọ̀dọ̀ bàbá lélẹ̀ yìí. tẹ́ wò lọ́ọ̀kan ìyànà ilé bàbá lélẹ̀ àráyè dé gbogbo bí ilẹ̀ kan because àwọn soldiers ló wà ní oríta soka Koiki Media bring the work closer to your doorstep. fẹ́ wo bí a máa lè ráyè dé ọ̀dọ̀ bàbá ká mọ nǹkan tó ń ṣẹlẹ̀ mẹ́ẹ̀. Koiki Media bring the world closer to your doorstep. all of them i don't know who I they. so àwọn kan ló ń taná lọ́ọ̀kan yẹn i don't know who are they olójẹ́ kí n padà so oyin tí ó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ nìyẹn o ẹ pé mo dé ibi ilé bàbá gangan gangan ẹ máa rí flashlight iná tó tàn lọ́ọ̀kan so àmọ́ orú ẹni tí wọ́n jẹ́ àmọ́ nǹkan tó wà ń bẹ̀ so ní tó jẹ́ kí n padà nìyẹn Koiki Media bring the world closer to your doorstep this is the situation report this is the situation report bí ṣe ń ṣẹlẹ̀ ní ilé bàbá olóyè Sunday Ìgbòho ẹ ṣáà máa bá wa ká lọ bó bá ṣe ń lọ máa gbé oríta junction ìyànà ilé bàbá làwà yìí ẹ̀yin tẹ́ bá mọ ilé bàbá dáadáa máa rí i pé Ulit tayo ng lawa. So, ito siya yung lola. fẹ́ try láti dé ibi oríta sókà yẹn bí àwọn hold up ti fà and again kí n lè fi ibi táwọn sójà yẹn dúró sí kí n fi ràn yín ẹ̀yin tó bá wo live tí mo ṣe nígbà yẹn ẹ máa rí pé àwọn mọ́tò tó wà ń bẹ̀ nígbà yẹn kò sí ń bẹ̀ mọ́ nísìn so ẹ jájáde síta ká wo bí títí ṣe nísìn báyìí. ojú ọ̀nà yẹn gan ṣì tún busy ṣe ti gbójú ọ̀nà yẹn gan ṣì tún busy ẹ̀yin tẹ́ bá ń wò wá ẹ máa rí gbójú ọ̀nà yẹn gan ṣì tún busy. sójà yẹn ibi tán dúró sílẹ̀ kan lélẹ̀ iwájú ilé epo yìí iwájú ilé epo yìí ni wọ́n dúró sí wọ́n ṣe dúró ní wọ́n gbọ́n tó báyìí náà dúró síbẹ̀. táyà tí mo ní wọ́n kó sójú ọ̀nà lẹ́ẹ̀kan táyà yẹn lẹ̀ ń wò yìí ẹ̀sẹ̀ àwọn táyà yìí àti kẹ́ẹ̀gì àtàwọn táyà yìí wọn ni wọ́n fi blọ́ọ̀kì ojú ọ̀nà bíi lẹ́ẹ̀kan so that one lane làwọn èèyàn ń gbà so ẹ̀yin èèyàn máa wò ó ẹ máa wò ó ṣe ti ojú ọ̀nà yìí làwọn èèyàn ń gbà ojú ọ̀nà làwọn èèyàn ń gbà ìtọ́jú fi blọ́ọ̀kì ojú ọ̀nà lílé lẹ́ẹ̀kan and gbogbo ibi ẹlẹ́ran ẹ jẹ́ ń ṣó ibi ẹlẹ́ran yẹn náà ibi ẹlẹ́ran ta ni a ti rí wọn lẹ́ẹ̀kan ẹ jẹ́ ń ṣó ẹ̀ fún yín kẹrí. ẹ jẹ́ ń ṣó ibi ẹlẹ́ran tí mo sọ lẹ́ẹ̀kan tí mo ti rí wọn tí wọ́n dúró sí àwọn mẹ́ta tí mo sọ pé mo kọ́kọ́ rí ẹ máa rí ibi ẹlẹ́ran yẹn nísìnyí ẹgbẹ́ ó dọ̀ bọ́ sí ìlú nígbà ṣẹ́ ti rí wọn iṣẹ́ tí wọ́n dá sílẹ̀ nìyẹn ibi ẹlẹ́ran yẹn leléyìí o ṣẹ́ ti rí àwọn ẹlẹ́ran yìí ibi àárín àwọn ẹlẹ́ran yìí làwọn mẹ́ta ẹ̀kan yẹn dúró sí ṣẹ́ ti rí àwọn ẹran yẹn ṣẹ́ ṣá ti rí ṣẹ́ rí bó ṣe ń lọ ẹ̀yin náà ti rí hold up definitely àwọn ni wọ́n dá hold up dúró náà dá hold up sílẹ̀ sódà àwọn lè ṣiṣẹ́ wọn gbàtàn parí iṣẹ́ wọn sìn ni wọ́n ráyè kúrò ńbẹ̀ so Koiki Media bring the work closer to your doorstep gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ bó ṣe ń ṣẹlẹ̀ òun ni à ń jẹ́ kẹ́ máa rí yẹn mo tún fẹ́ try láti lọ sí ọ̀nà ilé bàbá bóyá ojú ọ̀nà bẹ̀rẹ̀ àtúntì clear díẹ̀ so ẹ̀yin yẹn máa wo bó ṣe ń lọ o. gbogbo bíi báyìí làwọn sójà yẹn dúró sí gbogbo bíi wọ́n páàkì mọ́tò sí ní ẹ̀ẹ̀kan yẹn. àwọn èèyàn ẹ̀ṣẹ̀ ń jáde nígbà ìṣẹ́ tí láti súnmọ́ ọ̀nà ilé bàbá ní ẹ̀ẹ̀kan and I saw a flashlight mo sì wò pé mo sì ní láti ní sùúrù láti lọ síbẹ̀ yẹn mo sì ní sùúrù mo sì ní láti ní sùúrù láti lọ síbẹ̀ yẹn. why i don't know why they will have that god to go to do a Sunday Igboho house and if surely they have the instrument they have everything they need to have why can't they come during the day why at night kí ló dé tó já pé òru ni wọ́n wá wọ́n ṣe wá lọ́sàn gan so ìyá náà lè bàbá mo wà ní láti ní sùúrù díẹ̀ kí n jẹ́ kí mọ́tò kan jáde ńbẹ̀ àbí tó kọ́kadà kan bá ti jáde ní gbogbo area bẹ̀yẹn ẹ̀hẹ́n but kò sí nǹkan tó jáde ní area bẹ̀yẹn so mo ní láti wà be careful because àmọ́ nǹkan tuntun lè ṣẹlẹ̀ lẹ́yìn ẹ̀. ẹ̀yin tẹ́ ẹ̀ mọ nǹkan tó ṣẹlẹ̀ tẹ́ ẹ sì ń béèrè àwọn nigerian sójà ń wá sílé olóyè sunday igbodò láti wáá attack wọn ní àárín òru and bó sì ṣe ń ṣẹlẹ̀ ni à ń mú wá fún yín but situation report presently yìí báwọn sójà yẹn ti kúrò ní ibi rẹ̀ so wọ́n ti. so àwọn sójà yẹn ti kúrò ní area yẹn. so wọ́n ti kúrò ní area yẹn so ohun tó ń ṣẹlẹ̀ nìyẹn o um fáwọn kan tó ní um kí ló dé tí mi ṣe gbá mi ṣàwo i'm a pressman and i'm not a warrior so evidence la mú wá fún yín evidence ti wà true uh, with Koiki Media that these people are soldiers they are soldiers i've been outside we've been outside since midnight when we had the message so wọ́n sọ ṣẹ́ ni títí títí tó fi di something around four thirty kó tó di pé wọ́n kúrò ń bẹ̀ so they are all soldiers and ìgbà tí wọ́n máa kúrò they pass through Iwo Road they move from Soka they go straight to Iwo Road side so nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn so you don't know where they are heading to. to those commenting comments either Fulani under soldier uniform or all we shall know is they are soldiers they put on soldiers uniform and they take they came here they uh, we can sight up like five soldiers patrol van and some private cars among them and some e so it's left for you to judge by yourself. Thank you. Those of you saying if government want to arrest Sunday Igboho, they can do easy way. Let me tell you one thing. Tí Sunday Igboho bá ṣẹ̀ to bẹ́ẹ̀ kó pààyàn àbí wọ́n ló jalè àbó ló ṣe kíní o ni wọ́n lè arrest any easy way. But it's not a thief, wọn kì í ṣàpàyàn, kò gbalẹ̀ onílẹ̀ kò gbalẹ̀ onílé. It's just a neutral person. So kí ni wọ́n fẹ́ arrest ẹ̀ fún? So wọn ní any is anything wọn ò ní anything tí wọ́n lè lò pé láti fi arrested. ẹ̀ wọn ò ní dání so wọ́n ṣe wò ó pé ìwẹ́ káwọn wulẹ̀ eliminate táwọn bá eliminate tí wọn ò mẹ́ni tó eliminate kò sí ẹni tó fẹ́ bí àwọn lọ́wọ́ wò so nǹkan tó ń ṣẹlẹ̀ ni ẹ kì í ṣe pé eh, wọ́n máa fẹ́ arrest ẹ̀ wọ́n máa arrest ẹ̀ kí ló ṣe tán fi fẹ́ arrest ẹ̀ self determination uh, eh, from rally freedom fighting everything is according to constitution is our right so they can arrest him so wọn nìkan tó fẹ́ fi arrest ẹ̀ dání ni tọ́wọ́ pé wọ́n sọ pé ó ti fúnyàn kan lóyún nísìnyí àbó ti pààyàn àbó ṣe kíni ẹ̀ hẹ́n wọ́n máa jáde síta láti wá arrest ẹ̀ bí òun Nnamdi Kanu wọ́n ṣe declare wọ́n bá àwọn weapons lọ kíní ni so eléyìí kò sí nǹkan kan ẹ̀kọ́ sẹ́sùn kankan tí wọ́n ti kà sí lẹ́sẹ̀ ní wọ́n pa àtẹ̀gbọ́n Nnamdi Kanu pọ́n kẹsàn-án kẹsùn sí lẹ́sẹ̀ ńgbà yẹn wọ́n sì bẹ́ẹ̀lẹ̀ wọ́n wọ́ àwọn bẹ́ẹ̀lì tó fi kúrò ní country but this one has never kò ní kéèsì kankan rí in court kò lọ hàn ní àwọn ọlọ́pàá kan arrest ẹ̀ rí wọn anything kò kò ṣẹlẹ̀ rí so kò sí nǹkan tó fẹ́ arrest ẹ̀ fún àtọ̀ kò sí nǹkan tó fẹ́ arrest ẹ̀ fún so nǹkan tó fà á nìyẹn wọ́n fẹ́ eliminate ẹ̀ ní kókó tiẹ̀ kú kúrò lọ́nà pẹ́ so nǹkan tó ń dẹ́rù bà wọ́n nìyẹn kó tiẹ̀ kú kúrò lójú ọ̀nà ní tó ń ṣẹlẹ̀ nìyẹn so still at soka still at soka soka náà la ṣì wà lọ́wọ́lọ́wọ́ lọ́wọ́ báyìí all i'm trying to say is some people are saying if if it is federal government we don't want to arrest Olóyèsọ́ndé Igboho they can do that easily and i'm trying to tell them that they can't arrest Olóyèsọ́ndé Igboho because he is not a criminal and he has never performed any criminal uh, offence and he has not killed anybody yeah, have not anything they, they don't have any charges against him if they have any charges against him and they have the evidence it's easy for them to arrest am but because they not they have not seen any any weapon any issue any criminal act with him so that's why they could not do anything for him that is why so they uh, i'm trying to re uh, reply those that are saying rubbish there they all they want to do is they don't want him to fight for uh, people's freedom and they don't want yoruba nation to go so the thing the next thing they think is they should eliminate him they should kill him that's the only thing they think for now that is the only thing they think for now so and that is why we are saying all Yoruba should wake up all the warriors of Yoruba now, everyone should wake up now it's time let's shut this shit whole country down all diaspora, you are, uh, if you are watching let's try all we want you know some days ago they said they captured the leader of afiob the next thing they want to do now is to capture the leader of yoruba nation which is uh, the uh, um, jagumolu of yoruba land of gbogbo yoruba so that's what they are thinking that's what they are thinking so it's not that uh, eh, if you want to arrest Sunday Sunday they can they can do it if he, if they uh, caught him in any criminal act so they can do it it's easy for them to do it So those watching Koiki Media bring the work closer to your doorstep live. Um, uh, we are bringing it live to you from Soka, from Soka, and we've been on it since midnight. This midnight, when the those soldiers are still on ground, I can say they are. I can say uh, I can say that those people are soldiers. I can see, and when they are going, they took they take uh, from Ojo from um, uh, Soka line they pass through along Iwo Road so that's what is happening now Koiki Media bringing the world closer to your doorstep thank you àṣìyìn mo ṣì ń observe ni o so that kí n lè mọ̀ bóyá màá wọlé sí ọ̀dọ̀ bàbá àbí mi ní wọlé síbẹ̀ we don't know those that are, there so I want it to be in the morning tílẹ̀ bá ti mọ́ díẹ̀ tí wọ́n rẹ́ni tó ń bọ̀ lọ́kàn and I can approach that side but presently mi ò tí ì mẹ́ni tó ń bọ̀ and they can do and undo. those of you commenting speak Yoruba speak Yoruba mo ti sọ Yoruba tẹ́lẹ̀ so mo kàn translate in English ni so take note. so all i believe all i think the next thing for us to do now is gbogbo ẹ̀yin àgbẹ̀kọ̀yà gbogbo ẹ̀yin tẹ́ pera yín ní OPC gbogbo gbogbo ẹ̀yin alágbára alágbára alágbára ilẹ̀ Yorùbá tí ọ̀rọ̀ Yorùbá jẹ lógún kẹ̀sì tí ń ṣe ọmọ àlè Yorùbá àsìkò níyì sí gbogbo yín láti jí àsìkò níyì sí gbogbo yín láti jìde ẹ jà fún òmìnira ilẹ̀ Yorùbá ẹ bẹ̀rẹ̀ sí ní máa jìde ǹsìn this is the time for us this is the time for us ẹ jẹ́ ká dìde ẹ jẹ́ ká dìde gbogbo ẹ̀yin ọmọ Yorùbá nílé lẹ́kọ̀ọ́ lẹ́yìn odi gbogbo ẹ̀yin alágbára yín kẹ́tẹ́ bá fi lè fi support ilẹ̀ Yorùbá ẹ jí ẹ jẹ́ ká ẹ jẹ́ gbogbo ẹ̀ wá sí ìmúṣẹ so ẹ̀yin alágbára ah oh God Koiki Media bring the work closer to your doorstep you know bí nǹkan bá ṣe ń ṣẹlẹ̀ la máa ń gbé wá fún yín ní yàjóyàjó kì í ṣe pé àwa ẹ̀ṣẹ̀ máa rìkọ́ọ̀dù kí ni a ṣe máa lọ ẹ̀dítẹ̀ àbí ẹ a ṣẹ̀ máa gbà lórí bí ẹ lórí mídíà ẹnìkan a máa post ẹ̀ as our own media so Koiki Media bring the work closer to your doorstep still at soka presently àti ìrí mọ́tò kankan tó wá látọ̀nà ilé bàbá ṣòro ló jẹ́ kémi náà ṣì máa ní sùúrù díẹ̀díẹ̀. yes òun náà ló fà á tèmi náà fi ń lọ left and right i didn't stand in one place ìṣojú kan mo dúró sí ẹ̀yìn so. And, so it's high time for everybody to wake up tí ẹ̀rù bá máa bà wọ́n tí ọwọ́ wọn bá mọ́ kí ló tó ń fẹ́ keep eh, ẹnu àwọn tó ń pariwo yorùbá nation kí ló dé tó ń fẹ́ keep ẹnu wọn mouth tó ń fẹ́ keep ẹnu wọn short kò sí nǹkan tí wọ́n ṣe fún wọn nànú gbogbo rally tí wọ́n ti ń ṣe as so far tí wọ́n ti ń ṣe rally everything is a peaceful rally àgbọ̀ rẹ́kọ̀dì pé wọ́n lọ ṣe rally bíi kan wọ́n pa ọlọ́pàá wọ́n pa sójà àbí wọ́n sùn kan náà àbí wọ́n sun mọ́tò kan náà there is nothing of such everything is just peaceful then why why why would our federal government be doing this and ẹ̀yin tẹ́ tún sọ̀rọ̀ pé it's not federal government kìnìkan kìnìkan ibi tẹ́ máa ti mọ̀ wípé orí gbogbo yín ò pé nìyẹn ṣé ìlú tó lọ́ba tó níjòyè àwọn kan máa wá rub up like three four hours and kò sí ẹlẹ́ṣọ́ ààbò kankan tó lè yọjú and kì í ṣe broadcast the everything wà on social media everything is going as usual and they are shooting like that and no government official no security will come there and assist ìyẹn túmọ̀ sí pé insecurity in this country is total is another thing entirely no security no nothing nothing in Yoruba in Nigeria so Nigeria is a shit hole country everything is just rubbish so ẹ̀yin náà ń sọ̀rọ̀ ẹ̀ wọ́n Nigeria wọ́n Nigeria wọ́n Nigeria orí gbogbo yín seriously ẹ má jẹ́ fún yín lépè. ẹ jẹ́ fún yín lépè because gbogbo yín gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀. Koiki Media bringing the work closer to your doorstep.

call ló wọ orí fóònù mi ẹ̀ mọ̀ fóònù tá à ń lò náà láti fi ń broadcast tó lóye yìí tó fà á nìyẹn tí kíní fi wà náà lè bàbá náà la wà so a máa try láti wọnú máa try láti wọnú mẹ́rin náà ọlọ́run máa ṣọ́ wa lọ.

Koiki Media bring the world closer to your doorstep. ọ̀kadà díẹ̀ torí àwọn kan ló gbọ́kadà dé náà dúró ń jọ fún ẹ mọ irú àwọn èèyàn tó jẹ́ ọ̀kadà yẹn lòun ò lè gbé wọn wọlé sójú ti já. síbẹ̀ lẹ́yìn lọ ibẹ̀ mo kọ̀dà ọ̀kadà yẹn wá lóun lè wọlé. láti bo níta sọ́ọ́rì ọmọ mi. ọmọ ọkọ òjò ọmọ ọkọ òjò mi ni ọ̀dọ́ tó coordinator. àbọ̀ ẹ kò sí wàhálà bọ̀ yìí sí lórí tó pèsè náà ṣe. àti dé àti dé ti pẹ́ àwọn ṣúgbọ́n ìta ìpadà nígbà yẹn wọ́n pọ̀ sí ìyá dé jọ́jọ́. ẹ jọ ṣé mo lè gún láti pẹ̀lú. Ah, ẹ̀yin èèyàn wa tẹ́ ń wò láti iléeṣẹ́ wọn pé àti aago méjì ìtàn pé mo ní mo ṣe àṣe fídíò kínní tẹ ráwọn sójà sí àárí ní ìhàn tí mo fi ràn yín lẹ́ẹ̀kan to prove it ìgbà tá a ń patrol ilé bàbá ń sìn àtúrò àwọn kan náà tó jẹ́ pé wọ́n ní àwọn àwọn ọmọ ọkọ̀ yóò Oòduà àwọn ọmọ ọkọ̀ Oòduà so àwọn náà wà ń bì coordinator Ọ̀yọ́ state ó wà ń bì ó láwọn sójà ló dá wọn padà nígbà táwọn ń bọ̀ ní sáìdì bíi lẹ́ẹ̀kan so mo fẹ́ káwọn náà sọ̀rọ̀ ẹ dárúkọ yín fún wa. orúkọ mi ni Jelili Abdul Kọ̀wéyọ Abídèmí. ẹ má ìtàn lójú yín ẹ má ìtàn lójú yín. kò sí mi ò má ìtàn mo mo ṣe fẹ́ fara mílẹ̀ fúnlẹ̀ Yorùbá ni orúkọ mi ni Jelili Abdul Kọ̀wéyọ Abídèmí mo jẹ́ ọmọ bíbí ìlú Ọ̀yọ́ èmi ni kọ́dínétọ̀ fún ìpínlẹ̀ Ọ̀yọ́ fún àwọn ọmọ ọkọ̀ òjò ní àti ìgbà tí a ti gbọ́ pé tí wọ́n ti fi tí gbèdúkè tó ti bẹ̀rẹ̀ live video ní facebook eh, nílé ìlú ẹni facebook ẹni wọ́n ti pè wá èmi náà ò tẹ àsùnwárọ̀ ọ̀tọ̀ lọ because àwa ní meeting tá a fẹ́ ṣe ní èmi èmi àti ọ̀gá mi yí láti ìbàràpá láti ìbàràpá ni àwọn ti wá wọ́n wá bá mi lé lánàá asáyọ̀ pé láti fẹ́ débẹ̀ kò sí báìkì lọ́wọ́ wa kò sí máa ń sìn kò sí máa ń sìn àní fúlẹ̀tì kékeré kan gbọ́n kan kó ẹ jẹ́ ká máa fẹsẹ̀ lọ táwọn bá sọ pé a máa rí ọ̀kadà ní ọ̀nà wọ́n bá máa rọ́ọ̀kadà tó jù wá dé síta máa ń gbé ẹ rà sá o. wọ́n ti kúrò mbẹ̀ ẹ́ wọ́n ti kọ́ ìṣẹ̀lẹ̀ wọ́n ti lọ tipẹ́ díẹ̀ ó ṣe díẹ̀. ẹ kò sí máa ń sìn gbọ̀ngàn bọ́ọ̀lù àti fẹ́ẹ́ dé. a máa ṣe é. mo ní láti gbogbo àwọn tí mo nẹ́ẹ̀mà wọn lọ́wọ́ dúró àwọn tí mo coordinate pé ó ẹja lọ bò lọ́jọ́ ní máa ń sìn bá ṣe kẹ́lẹ̀ sí mi ìgbà tá a dé bódìjà tá a ní dé bódìjà tá a kọjú ojú orin la tó rí ọ̀kadà tó gbé wa tó gbé wa dé fúnká láti gbà bá kalẹ̀ báyìí àrùn wa a ti lu àwọn lé a ti débi chọ́ọ̀chì kan mẹ̀ yẹn kí wọ́n tó fẹsẹ̀ lé wa pé ibo là ń lọ pé aká pé ọlọ́dẹ ni wa ikú kémẹ́rin là ti ń ṣiṣẹ́ nígbà tí wọ́n dá wa lẹ̀ ká ń lọ a lọ dúró sí ìgbà pàrọ̀ fún àwọn èèyàn mi ní kọ́mísà pé báyìí báyìí ló ṣe ń lọ bájú ká dúró síbẹ̀ wọn ló fi pọ̀ sí wa lẹ́yọ kọ̀ọ̀kan lẹ́yọ kọ̀ọ̀kan tá a fi bẹ́ẹ̀ débi bíìjì tó lọ tán náà jẹ́ pàtó wọ́n ti hangara àti káàkiri bá mọ́tò wọn ṣe ń pàtó àwọn private car mẹ́ta ni wọ́n wà níwájú ilé epo àti ẹ̀yin èèyàn wa níwájú ọlọ́run àtèèyàn tí n bá parọ́ kọ́lọ́run fìyà jẹ mí tí bá àwọn bàbá yìí sọ̀rọ̀ àṣẹ̀ṣẹ̀ rí wọn nísìn oògùn náà gbé sẹ́nu yìí àwọn private car mẹ́ta ẹni sùúrù mo ní pé mo sọ fún yín nínú broadcast mo ní àwọn private car mẹ́ta kan wà ní oríta soka àwọn sójà kan sì wà lẹ́gbẹ̀ẹ́ wọn tí wọ́n lo ẹ́límẹ́ǹtì sójà pẹ̀lú ogun ṣẹ́gbọ́n náà làwọn náà ń tẹ́sí fáyínsì. àwọn kan bẹ́ẹ̀ ni wọ́n ti wò wọ́n sára tí wọ́n yẹ pé bóyá tẹ̀lifíjẹ́ǹtì làwọn. ṣẹ́gbọ́n mo sọ fún yín pé àwọn kan wà tí wọ́n wọ something like rain coat black báyìí tó cover tí wọ́n wọ tí ò jọ kínní. ẹ̀yin ọmọ ìyá mi ṣe é rí ìjà yìí agbọ́dọ̀ ọ̀gá alájà lè ní o no matter bó ṣe rí bó ṣe rí agbọ́dọ̀ gbọ́ òdùdú àníṣàn ìyá tí wọ́n fi ń jẹ wá ti tó jẹ́ imagine àwa tá à ń jẹ tá à gbà gbóbọn àgbébọn àti gbà à ń ṣiṣẹ́ rálì lásán wọ́n fẹ́ wá pa wá. sì tún ṣe bísípò lẹ́jẹ̀ àbí àwọn tó ń gbé ìbọn káàkiri bandits ìjọba nàìjíríà ò ní ibo là ń lọ gan yín Tinubu bó lẹ wà kí là ń bá ka gan ní ọdún tẹ fáwọn Yorùbá wo lọ́sọ́jú kan ẹja kúrò ká kúrò lóko ẹrú náà wọ́n kí ni mo wá sí mi ẹja kúrò lóko ẹrú èmi o Abídèmí mo fàtìkó yìí ṣẹlẹ̀ bíi pé bó bá ku ẹ̀mí kan ṣoṣo ní ẹnu mi màá fi iṣẹ́ fún ni. ẹ ṣe gan ẹ ṣe gan àtàwọn àti àwọn ẹni tán tó tu ọjà jáde náà lélẹ̀ yín náà introduce ara yín. orúkọ tèmi ni olóyè dèrò kim láti Ìbàràpá north local government mo ti wá. Hmm. ó ṣe mí láàánú púpọ̀ pẹ̀lú nǹkan tó ṣẹlẹ̀ léni hmm. pé wọ́n tó wá ká bàbá wa Chief Sunday Igboho wọ́n tó wá ká wọn mọ́lé battalions of soldiers. Hmm ni wọ́n wá bẹ́ẹ̀ni pé wọ́n gbé lọ́ọ̀sì pẹ̀lú. ṣètì gbọ́ ṣe pé mo tún sọ lẹ́ẹ̀kan pé wọ́n ń gbé lọ́ọ̀sì àníṣe tó bá jẹ́ wọ́n pé mo ti báwọn ẹni yìí sọ̀rọ̀ tẹ́lẹ̀ bọ́ tàbí bí ẹ̀pà ti ríra tẹ́lẹ̀ kọ́ lọ́n fi yà jẹ mí sẹ̀ àṣìṣe ń ríra ń sìn ni mo tọ́ pé mo tán padà lókè lẹ́ẹ̀kan tẹ́lẹ̀ tó bá wà pẹ̀lú mi mo rí pé mọ́ ọ̀kadà kan dúró junction tí ò lè wọlé ló jẹ́ kí n padà wá bá wọn mi ìtura mọ̀ pé àwọn èèyàn tiwa náà ni ẹ jẹ́ ká súnmọ́ lé bàbá wò a fẹ́ súnmọ́ lè bàbá wọn fẹ́ gbé wọn dání. mi báyìí irú èmi báyìí ni mi lè súnmọ́ wọn because id card tó wà lára mi Koiki Media ni ẹ̀sìn mọ́ Koiki Media yìí sàn wọ́n ń wá wọn gan so àmì mo wá sí gàngàn náà ẹ mọ̀ wọ̀ọ́rì ogun náà ń wá sẹ́ẹ̀. ọ̀gá tí ká ní iṣẹ́ wà ní àánú àwọn ìdáná ya wọn bí wọ́n ní oṣù. àwọn tá a jọ pàdé làwọn òsì kan pàdé àti wọlé mú dúdú wọn àtàwọn èèyàn ṣe ń tó wọn ṣe ń tó wọn á lé wọlé. ẹ dẹ́n sà. imagine nínú gbogbo ọba tó ní jẹ́yìn. ní kinní ti pẹ́ àwọn sójà yìí ò jẹ́ kí n wọlé ní junction sókà àmúbá ah, wọn bẹ̀ mo ti go live fún gbogbo àyẹn gan tí mo ń capture wọn tó yẹ pé wọ́n lé mi lọ́sọ́nà sókà àwọn private car wà ń bẹ̀ yẹn wọ́n gbé àwọn Hilux wọ inú àdúgbò private car wà níwájú sókà èmi náà tí wọ́n ṣe ìgbà tí wọ́n rà àwọn bàbá yìí sìn àwọn náà tí wọ́n ní àpé àwọn sójà yìí ló dá àwọn padà. kẹ́yìn náà rí Koiki bring the work closer to your doorstep àti wàhálà baba. ẹ wo mọ́tò ṣe rí mọ́tò. atakoro bàbá ńlá. Ah, Koiki Media bring the work closer to your doorstep àwọn ara àwọn evidence nìyí mo lè rí yìí ṣe wọ́n pé láti ṣe wọn pé láti ibi aago méjì tí mo ti ń go live mo fà àwọn sójà yẹn ràn yín ẹ̀yin àwọn kan sọ pé àwọn fúlàní ni tí wọ́n wọṣọ sójà wọ́n jẹ́ fúlàní wọ́n jẹ́ fúlàní wọ́n jẹ́ fúlàní wọ́n jẹ́ fúlàní wọ́n ṣàwọṣọ sójà wọ́n sì gbé ilox sójà wọ́n sì gbé àwọn private car wọ́n ná nísinsìnyí ti rí wọ́n ná pààyàn méjì sínú ilé sẹ́yìn náà wò evidence là ń fún yín yìí o Koiki Media bring the work closer to your doorstep ẹ̀gbọ́n wọ́n ní wọ́n pa wọ́n wọ́n ìtúgbé wọn lọ so àwọn tí wọ́n pa òun ni wọ́n gbé lọ yẹn ṣẹ́ ti rí um, visiting room olóyè Sunday Igboho lẹ rí ibi táwọn kan ti máa ń ṣe meeting ó ní tẹ bá wọn tẹ bá rí wọn some days uh, some hours ago ṣẹ́ ti rí ẹ̀jẹ̀ ńlẹ̀lẹ̀. Just for you to know that they are looking for war and the war has started already the war has started already evidence la fi ràn yín yẹn ṣe ti rí ṣe ti rójú ìbọn lára mọ́tò ṣe ti rí búlẹ̀tì nìyí o ṣe ti rí ṣe ti rí mọ́tò bó ṣe ba gbara mọ́tò jẹ́. ṣe ti tó ń tún ẹ̀ṣẹ̀ rà ẹ wò ó òní wọ́n bàjẹ́ ìtuntun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ rà glass mi ní mìíràn ẹ̀nà fọ́ yìí. so ẹ̀yẹn wò ó ṣe tí rí hàn. àwọn boys wọn gbogbo wọn náà ti kó lọ ti kó àwọn èèyàn lọ lady k everybody náà ti kó lọ. so wọ́n ní wọ́n ti kó àwọn èèyàn lọ even lady k mm. wọ́n náà ti gbé lady k lọ so gbogbo àwọn èèyàn tó wà níbẹ̀ ni wọ́n ti mú lọ so wọ́n ní wọ́n wọ gbogbo bíi one after the other ni ẹjọ́ ṣé bàbá wà nígbà tí wọ́n. Ah, bàbá ò sí lára. ṣe ti gbọ́ wọ́n ní bàbá ò sí lára olóyè Sunday Igboho ò sí nílé ó ní ṣe ti wọ́n ti bà gbogbo nǹkan jẹ́ ṣe ti rí sẹ́yìn èèyàn rí ilé àwọn bọ́ìsì lélẹ̀ yìí o ilé àwọn bọ́ìsì ṣe pé wọ́n ti pé ogun ó ti dogun báyìí wọ́n ti pé ogun wọ́n sì máa rí ogun ẹ̀jẹ̀ nìyẹn. China wò China wò. Ah. ògbó everywhere ni wọ́n fọ́. ẹ̀yin ẹ̀ wò ara àwọn mọ́tò bàbá tí wọ́n bàjẹ́ ni G-Wagon wọn tí wọ́n bá wọ̀ ẹ̀wò ẹ̀wò mọ́tò tí wọ́n ṣẹ̀ṣẹ̀ rà tí wọ́n ṣe program lé lórí recently àwọn ti fọ́ gíláàsì ẹ̀wò wọ́n ti bàjẹ́ ẹ̀wò ṣé gbogbo yín ṣáà ẹ̀ ń rí gbogbo ẹ̀ ń bá lọ bó ṣe ń lọ Koiki Media bring the world closer to your doorstep ṣètìrẹ́ jẹ̀ ńlẹ̀lẹ̀ wọ́n pààyàn wọ́n gbé wọn lọ. ṣètìrì wọ́n pààyàn ojú traces kan ṣe gbé wọn lọ lè ṣètìrì. ṣe inú ilé olóyè Sunday Igboho inú pálọ̀ wọn lè lè ṣẹ́tírí inú pálọ̀ wọn lè ń wò yìí inú pálọ̀ bàbá lẹ́ ń wò yìí o ṣe ti rí. inú pálọ̀ nìyẹn o pálọ̀ bàbá lẹ́ ń wò yìí o. olóyè òsì sí ń ṣe ti rí. ọjà lọ. jẹ́ àwọn ará àwọn tí wọ́n pa ṣe ní orúkọ àwọn kan dání lára àwọn tí wọ́n pa. àti ìmọ̀ àti àyẹ̀ tó pa àwọn tó kó náà lè sọ ẹni tí wọ́n pa ọ̀nà survival inú yàrá. inú yàrá bàbá lè ń wò yìí o. ṣe tóbìnrin tóbìnrin náà kó lọ tóbìnrin tóbìnrin náà kó lọ ẹ wò ó gbogbo bíbá gbogbo bíbà ni wọ́n dé. gbogbo bíbà yìí ni wọ́n ẹ wò wọ́n fọ́ sílì ẹ wò wọ́n fọ́ ìbọn nìyẹn o ojú ìbọn nìyẹn o àwọn tí wọ́n wà ládùúgbò wọn jẹ́ kó yé wa àwọn tó wà ládùúgbò jẹ́ kó yé wa pé wọ́n rìsíìfù kọ̀ ǹgbà tán kọ́kọ́ lọ wọ́n wá rìsíìfù kọ̀ wípé wọ́n sọ wípé ó wà lókè Ìgbòho wà lókè ó wà lókè àwọn tó ń ṣe ní. ṣé gbogbo ara wa wà ní yàrá yìí kí ló ṣẹlẹ̀ bẹ́ẹ̀. bàbá Koiki Media bring the work closer to your doorstep òun ń wò yẹn. so bó ṣe ṣẹlẹ̀ la ṣe ń da fi ń ràn yín yẹn tó ṣẹlẹ̀ la fi ń ràn yín yẹn ìyẹn wọn máa bá wa ká lọ. keep liking keep liking and share ẹyin oh. everywhere you wọ́n wọ̀. ju búlẹ̀sì náà lára mọ́tò. gbogbo mọ́tò yẹn la fẹ́ fi hàn yín kọ̀ọ̀kan. ṣẹ́tìrì ṣẹ́tìrì bó ṣe ń ṣẹ́tìrì tó ṣẹlẹ̀ ṣẹ́tìrì gbogbo mọ́tò pátápátá gbogbo mọ́tò pátápátá ni ọgbà náà fọ́ mírọ̀ ẹ̀ ẹ̀yìn bọ́gláàrì bẹ̀rẹ̀ náà tí wọ́n fọ́ dànù. àti mọ́tò lè nà ṣàtìrí nu ṣàtìrí gbogbo bíi ṣàtìrí. inú ibi tí Lady K wà nínú yàrá Lady K òun lélẹ̀ ibi tí Lady K jókòó sí tán ti ń ṣe program lẹ́ẹ̀kan lélẹ̀ tẹ́tírì. ẹ ti rí gbogbo ẹ ti gbogbo ẹ. ṣe ti gbogbo bí náà. ṣàgbọ́n ti wọ́ ogun. ẹ ti rí yàrá cook lélẹ́yìí o. ẹ̀yin èèyàn wa nílé ní tó ṣẹlẹ̀ lẹ̀ ń wò yẹn o ní tó ṣẹlẹ̀ lóru mọ́júmọ́ o lẹ̀ ń wò yẹn o ilé bàbá la wà yìí ṣe ti rí Koiki Media bring the work closer to your doorstep ó nìyẹn o. ìjọba àdúgbò anybody gbúdọ̀ wọ́n bẹ̀rẹ̀ ìjọba máa dín kòkó anybody ẹ̀dùn bẹ̀rẹ̀ níta ìjọba stand àti last one anybody gbúdọ̀ wọ́n bẹ̀rẹ̀ máa dín kòkó àti wọn náà anybody gbúdọ̀ ìjọba máa dín kòkó. ẹja tilẹ̀kùn bẹ̀ náà. wọ́n lè ti wọ́n lè tilẹ̀kùn bẹ̀. Ah, ẹ̀yin èèyàn wa ṣe rí ní ti nàìjíríà ń wá o ní ti nàìjíríà ń wá lè rí yẹn o ẹ jọ̀ọ́ nítorí tọ́lọ́run kí ló dé tí wọ́n wà láàrin òru kí ló dé tí wọ́n wà lójúmọmọ lọ́sàn-án gan kan wá ṣe irú eléyìí dágbó last time tí wọ́n wá náà olóyè Sunday Igboho ò sí nílé ìsìn náà tí wọ́n tún wá náà olóyè Sunday Igboho ò sí nílé kí ni wọ́n ń wá káàkiri ẹ̀yin èèyàn wa ẹ̀yin kí ni wọ́n ń wá káàkiri wọn náà ti gbé Lady K náà lọ o wọn ti gbé Lady K lọ. atako rẹ wá sọ̀rọ̀ mi yẹn ṣé kí n gbójú yín àbí òní jì ṣé n gbójú yín àbí òní jì. ẹ introduce ara yín sí wa báwo lẹ ṣe jẹ́ sí olóyè Sunday Igboho. orúkọ mi ni Atakoro mo jẹ́ kan lára àwọn ọmọ olóyè ṣe Sunday Igboho ọ̀gá wa Adéyẹmọ. ẹ jọ̀ọ́ kí ló ṣẹlẹ̀ níbi bíi ní òru nǹkan tó ṣẹlẹ̀ ni pé láti kọ bí aago kan òru èmi náà mi ò sí mílíọ̀nù mo wà ní ilé ni wọ́n pè mí pé à kí a máa bọ̀ o pé wọ́n ti wà nílé o but bọ́yé bó ṣe ń gbọ́kọ̀ yẹn lórí fóònù tí mo rí mo rí wípé wọ́n ń gbá géètì pàpàpàpàpà wọ́n ń da àbọ̀ bọ́lẹ̀ gidi gan wọ́n ò pé à ójè ójè wọ́n rí pé wọ́n da ìbọn bọ́lẹ̀ gidi gan aláti gbẹ̀yìn bàtàmádé gbogbo títí tó ká yẹn abá àwọn DSS wọn tó wáṣọ sójà wọn pọ̀ gan wọn tó two hundred thousand from DSS mission try to rescue ara mi nígbà tá a máa gbẹ̀yìn wọlé àdìpọ̀ wọn ti jágẹ̀tì wọlé wọn ti fọ́ gbogbo mọ́tò wọn ti bàǹkọ́jẹ́ wọn ti pààyàn wọn ti pààyàn méjì wọn gbé gbogbo àwọn òkú àwọn ẹni yẹn lọ sọ àṣà àdọ́jà farapamọ́ sí ibẹ̀ nígbà tó wá iṣẹ́ yẹn gbogbo wọn wá tíìmù lọ padà létà lọ́wọ́ gba ọ̀dà pé à wọ́n ti rí pé kí lọ wọnú sílì pé Ìgbòho wà nù sílì o gbàtọ́ tún lé tí wọ́n rí aláyé wọ́n ní àìnú sílì ní Ìgbòho wà wọ́n dénú sílì wọ́n bá anybody wọ́n ní Ìgbòho ti di olóńgbò kí wọ́n lọ wo gbogbo olóńgbò tó wà ní tún máa pa wọ́n so nǹkan tá a ṣáà rí nìyẹn kì í ṣe pé Fúlàní náà lè yí o this is federal government federal government gan gan ni o kọ́nà kú gbà lọ́wọ́ wọn kó ṣàánú wa o torí bí tìlú ìlọrin ṣe tó kọjá bẹ́ẹ̀ àpàyàn o àjálẹ o àwọn tó ń pààyàn wà ń bẹ o wọn ò lọbẹ o àwọn tó ń dúyàn lórí wà ń bẹ wọn ò lọbẹ so ẹ jọ ẹ̀yin ọmọ nàìjíríà ẹ̀yin ọmọ kárò kiri kẹràn wá lọ́wọ́ o. ẹ̀yin èèyàn wa tí ẹ̀ ń gbèsè mọ́ pé láti bíi aago méjì ni mo ti ń ṣe live broadcast ní oríta sókà tí mo fi àwọn private car pẹ̀lú àwọn sójà tí wọ́n wà níbẹ̀ tí mo fi ràn yín ìgbà tí wọ́n sì tún ń lọ tí wọ́n ń lọ náà tí wọ́n ń gba ọ̀nà wo ròdù lọ tí wọ́n ń gbéra láti sókà wọn lọ sọ́nà wo ròdù mo ṣe fídíò yẹn náà Ọláyọmí Kóìkì wọ́n ṣe wọ́n fi ràn yín so ìyẹn túmọ̀ sí pé evidence nìyẹn pé àwọn ìjọba wa mọ̀ sí nǹkan tó ṣẹlẹ̀ yìí ẹnjìníà Ṣèyí Mákindé ò lè sọ pé òun mọ̀ sí nǹkan tó ṣẹlẹ̀ yìí wọn à lè ṣerú nǹkan báyìí nínú Ọ̀yọ́ state kí wọ́n má mọ̀ sí so wọ́n ń wá ogun wọ́n yìí ti rí ogun yorùbá nation rally tí wọ́n ti ń ṣe látẹ̀yìnwá wọn gbọ̀kan pààyàn bíi rally wọn gbọ̀kan sun mọ́tò wọn gbọ̀kan sun ilé wọn gbọ̀kan pààyàn wọn gbọ̀kan ṣe anything now wọ́n ń wá ṣoṣo wọ́n ti rí ìjà ṣoṣo. gbónú yàrá àlàyé wọn kó gbowó tó wà bẹ́ẹ̀ gbogbo chain gbogbo gbogbo tó wà bẹ́ẹ̀ ni wọ́n padà pátákó. ṣàgbọ́n tún mọ́lẹ̀ mọ́ wọ́n tún mọ́lẹ̀ mọ́. gbogbo owó tó wà bẹ́ẹ̀ wọ́n kó gbogbo ẹ̀ so wọ́n rò pé Nnamdi Kanu táwọn mú àwọn mú wọ́n ní the next thing ni pé kán tún wá mú àwọn kínní ní tó ṣẹlẹ̀ nìyẹn so láti disturb yìí tí gbogbo wa ń sọ̀rọ̀ lé lórí Yorùbá nation is no going back ó ń wó ogun wọ́n sì máa ríjọ wọ́n sì máa rógun Yorùbá rally tí wọ́n ti ń ṣe látẹ̀yìnwá wọn gbọ́ pé wọ́n lọ fún rálì kan pé wọ́n pààyàn wọn gbọ́ pé wọ́n lọ fún rálì kan pé wọ́n sun mọ́tò wọn gbọ́ pé wọ́n lọ fún rálì kan so ẹ̀yin èèyàn ẹ rí nǹkan tó ń ṣẹlẹ̀ tẹ bá gbọ́ pé wọ́n ṣe rálì lẹ́kọ̀ọ́ wípé nǹkan ń ṣẹlẹ̀ tẹ bá gbọ́ pé kínní lédìkè tó ṣe rálì náà wọ́n ti gbé òun náà lọ àwọn tí wọ́n pa náà wọ́n gbé òkú wọn lọ ni àwọn lajẹ́ ká máa jẹ́ gbogbo ẹ̀yin ẹ̀tẹ́ ń wò wá láti ta kẹ́ máa gbọ́ ń pẹ̀ ní nǹkan máa gan protest gbúdọ̀ ṣẹlẹ̀ protest gbúdọ̀ ṣẹlẹ̀ lẹ́nìí ẹnjìnà Ṣèyí Mákindé gbúdọ̀ gbàlejò kò lè sọ pé òun mọ̀ sí nǹkan tó ṣẹlẹ̀ yìí o wọn lè sọ pé òun mọ̀ nǹkan tí wọ́n ti so ẹ̀yin èèyàn tá à ń wò wá nílé lóko lẹ́yìn odi rally protest ó gbúdọ̀ ṣẹlẹ̀ ní Ìbàdàn ní èní everywhere nínú Ìbàdàn gbúdọ̀ wà shut down ní èní gbogbo àti ẹ̀ gbúdọ̀ bẹ̀rẹ̀ láti ibì kan gbogbo ilẹ̀ gbogbo Ìbàdàn gbúdọ̀ shut down ìwó ròdò gbúdọ̀ sí movement anywhere for today engineer Ṣèyí Mákindé gbúdọ̀ address issue yìí gbogbo alágbára ilẹ̀ Yorùbá wọn gbúdọ̀ jìde gbogbo yẹn jìde o yín tó ń ṣẹlẹ̀ là ń sọ fún yín gbẹ̀yìn tẹ̀wálé kò tẹ̀wálé everywhere ẹ jẹ́ kí gbogbo everywhere block ní wo road lẹ́nì kò sí movement kankan lẹ́ni wíwẹ̀ ń wo road lẹ́nì ẹ jẹ́ gbogbo wọn mọ̀ wọ́n ń wógun wọ́n yìí ti máa ń máa rógun ìyẹn tó ń ṣẹlẹ̀ fún gbogbo federal government live at olóyè Sunday Igboho's house ibẹ̀ ni a wà lọ́wọ́lọ́wọ́ ta ti report ìyẹn tó ń ṣẹlẹ̀ ń bẹ̀ là ń jẹ́ kẹ́ mọ̀ yẹn. Koiki Media bring the work closer to your doorstep so ẹ̀yin èyí tẹ́ bá wà ní tòsí protest gbúdọ̀ wà ní èní protest not rally eléyìí ń ṣe rally protest gbúdọ̀ wà ní Ìbàdàn ní Ọ̀yọ́ state lẹ́nìí ẹnjìnìá Ṣèyí Mákindé gbúdọ̀ dáhùn fún kínní kò lè sọ pé òun ò mọ̀ wípé execution máa wà lóru èní. So for some security purpose, I was asked to stop live program inside Oloye Sunday Igboho's house but bí gbogbo ẹ̀ bá ṣe ń lọ a máa ma kí everybody mọ̀ so gbogbo ẹ̀ bá ṣe ń lọ a máa ma jẹ́ kí wọ́n mọ̀ ṣe ẹ̀yin èèyàn. no mo fẹ́ fi ṣe mo fẹ́ fi ràn wọ́n lórí kíní ẹ̀yin èèyàn tí ẹ̀ ń wò wá ṣe ráhùn bullet ṣe ráhùn bullet bó ṣe pọ̀ ńlẹ̀lẹ̀ ṣe rí ara àwọn bullet wọ́n yìn nìyẹn o gba àwọn bullet là ń sàn lẹ́lẹ̀ yìí ṣe ti rí wọn. àwọn bullet là ń sàn lẹ́lẹ̀ ṣe pé àwọn bullet là ń sàn lẹ́lẹ̀ káàkiri yìí bullet ló pọ̀ káàkiri gbogbo lẹ́lẹ̀ yìí so kẹ́yìn tẹ̀yìn bullet ló pọ̀ lẹ́lẹ̀ yẹn ara àwọn bullet yẹn yìí nìyẹn pa títí gbogbo nílé náà yìí.